إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 adawapẹ fún ọlọmọba allah atọrọ salatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam atuma tẹsíwájú lórí ìdánilẹ́kọ̀ọ́wa láti inú tíra umdatul ahkam èyí tí al'imam abdulghani al-makhdisi rahimahullahu ta'ala ta kójọ láti inú ọ̀rọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa nípa alamari ẹ̀sìn èyí tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa zaka an abi sa'idin al-khudri radiyallahu anhu qala látọ̀dọ̀ abu sa'id al-khudri qala ọbakọba yọmísí ọsọba ìpé qala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé ليس فيما دون خمس أواك صدقة ولا فيما دون خمس ذود صدقة ولا فيما دون خمسة أوسك صدقة النبي محمد صلى الله عليه وسلم أني أني تبني رانكمي ليس فيما دون خمس أواك صدقة أني تبني أو سيفا èyí tí ó bá tó khamsu awaqin òkíyà márùn kò sí sọ́dá kan bẹ́ẹ̀ òun náà ni pé kò sí zaka ń bẹ́ẹ̀ kí ni nǹkan tí à ń pè ní owó sílva láyé anábíwá muhammad sallallahu alaihi wa sallam àti àwọn àsìkò míì tó wá lẹ́yìn rẹ̀ èyí tí àwọn èèyàn máa ń ná gẹ́gẹ́ bí owó tó pọ̀ jùlọ òun náà ni tí a mọ̀ sí sílva wọ́n á rọ ní rírọ owó bí àwọn èèyàn ṣe ń rọ àwọn notes lónìí gẹ́gẹ́ bí owó lásìkò anábíwá muhammad sallallahu alaihi wa sallam nǹkan tí àwọn èèyàn sábà máa fi pààrọ̀ nǹkan láàrin ara wọn òun náà ni kó máa lo sílva eléyìí ni anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó wá ń sọ fún àwọn sahaba rẹ̀ dùwánu láàlẹ́yìn ìpẹ́ni tó bá nírú sílvà báyìí kò sí zaka ń bẹ́ tí ò bá ti tó òkíyà márùn-ún márùn-ún táàmì tí wọ́n tún máa ń lò fún òun náà ni kí wọ́n pe ní miata dirham 200 dirham ní àsìkò táwa yìí tá a bá ní a fẹ́ lò ó ní títí fi ń wọn òṣùwọ̀n two hundred dirham àbí ukiya márùn ó ṣe dédé five hundred and ninety five grams ìyẹn tá a bá ní a fẹ́ grams gram melo la máa rí five ukiya a five hundred and ninety five gram ń so ẹni tó ní silver silver yìí tí ò bá ti tó five hundred and ninety five grams zako ń ṣọ̀rọ̀ yàn lórí ẹ̀ ní àfikún odidi ọdún kan gbáko ó gbọ́rọ̀ lọ lórí eléyìí tàbá ní ọdún kan gbáko à ń sọ̀rọ̀ pa òǹkà Islam tó ń ṣe etí òdì níbi àbí 354 days ó gbọ́rọ̀ lọ lórí eléyìí ẹni tó ní sílvà lápéjúwe lónìí pàtàkì jùlọ irú àwọn obìnrin tí wọ́n mọ́ ní nǹkan ẹ̀ṣọ́ tó ní sílvà sílvà tó ní tó bá wo kí ni wéètì ẹ̀ tí ò bá dí sí 595 grams ọdún kan dẹ̀ lọ lórí rẹ̀ that is nǹkan bíi three hundred and fifty four days ó lọ lórí silver tó níyẹn yóò lọ yọ zaka rẹ̀ yóò yọ zakẹ́ torí pé tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tó sọ òní pé leisa fíìmà dúnà khamsi òkìyà àwákì sọ́dàkọ̀ in tí ó bá ti tó òkìyà márùn kò sí sọ́dàkọ̀ ń that is zakó kì í ṣe ọ̀ràn yẹn ń bẹ́ẹ̀ so tó túmọ̀ sí pé tí ó bá fi lè tó zaka jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ hadithi mi ṣàlàyé nípa pé ọdún kan gbáko gbọ́dọ̀ lọ lórí ẹ̀ so ló jẹ́ kó gbogbo obìnrin tó bá ní àwọn nǹkan ẹ̀ṣọ́ ti sílva là ń sọ yìí kó mọ àwọn sílva tó ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́dọọdún ṣe ó tó 595 gram àbó kéré sí tó bá kéré sí ó túmọ̀ sí pé zaka ń ṣe ọ̀ràn yẹn lé lórí tó bá tó ó túmọ̀ sí pé zaka jẹ́ ọ̀ràn yẹn lé lórí tó wá dẹ̀ jù lọ náà zaka jẹ́ ọ̀ràn yẹn lé lórí eléyìí pàtàkì púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n níkàkú fún eléyìí tabarẹ̀ sọ àwọn ìjẹníyà tó ń bẹ lórí ẹni tí ò yọ zaka dúkìá rẹ̀ a rí nǹkan tí ó lágbára ni bẹ́ẹ̀ ni ta ti ti sẹ́yìn fúnra wa ni ọlọ́mọba subhana wa ta'ala ni wàlẹ́dínà yẹ́kùnìdúnà záàbà wàlfíìdọ́ ọlọ́ni àwọn tí wọ́n ń kójọ gold àti silver wàláyìn fikúnà àfi sẹ́bílìlá wọn na sójú ọ̀nà ọlọ́mọba fabashirun bi azabin alim ọlọ́ni sọ fún wọn pé ìyẹ́ ẹlẹ́tẹ̀ lérò ní ọmọ jẹ́ tiwọn yẹ́wọ̀n yóò fún ma aláìhàfinà rí jahannama ọjọ́ tó ṣe wípé àti silver àti gold yẹn àwọn ọlọ́wọ́n ọba àánìkan máa kó nínú náà yawma yuhma alayya fi nari jahannam fatukwa biha jiba'uhum wa junubuhum wa zuhuruhum ọlọ́ni kí ní là máa fi jó wọn wájú fi jó wọn lẹ́gbẹ̀ẹ́ fi jó wọn lẹ́yìn hadha ma kanastum li anfusikum ntẹ fowó ara yín kó jọ ń gbà tẹ́ ń bẹ láyé ni fadhuku ma kuntum taknizun torí náà ẹ máa tọ́wọ́ ìtẹ́ ara yín ati àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn aya ati ahadisi tó ń sọ̀rọ̀ pa ìjẹníyà tó ń bẹ fún ẹni tí o yọ zaka so gbogbo ẹni tó ní silva lọ́wọ́ o gbọ́dọ̀ wo kí ni ti silva yìí bákan náà a ní àwọn èèyàn máa ná gẹ́gẹ́ bí owó apart from pé àwọn èèyàn ń lò gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ wọn a tún máa ná gẹ́gẹ́ bí owó bóyá ẹ̀ṣọ́ ni ó àbí owó ni wọ́n fi ṣe èèyàn gbọ́dọ̀ yọ zaka rẹ̀ ṣùgbọ́n zaka ó kì í ṣe ọ̀ràn èèyàn lé lórí tí ó bá ti tó five hundred ninety five gram ìsọ wípé àwọn akí márùn ẹlòmílẹ̀ wa confused kí náà ń pè ní àwọn akí márùn yóò yé àwọn tí wọ́n ń bẹ ní àsìkò gbà yẹn dáadáa ṣùgbọ́n òṣùwọ̀n tí àwọn èèyàn ń lò ní àsìkò sí láti fi wọn orú nǹkan bẹ́ẹ̀ tán bá fẹ́ wọn silver ni àbá fẹ́ wọn gold òṣùwọ̀n tí wọ́n ń lò nísìn òní kí wọ́n lo gram àbí kí wọ́n lo ounce wọn a máa lo eléyìí láti lè fi wọn àwọn nǹkan ìgbà míì tó bá pọ̀ dáadáa wọ́n lè lo kilogram ṣùgbọ́n tabala fẹ́ lo grams ní ẹni tó bá fi lè ní in tó tó èdè five hundred and ninety five gram fún ti silver dandan ni kó yọ zakale lórí ó ti ní tí wọ́n ń pè ní nisọ́ọ̀bù òun náà ni ntí sílvain ó tó kí zaka tó léwu ó ti ní lọ́wọ́ ìtọ́kàkù òun náà ni wípé ọdún kan ó gbọ́dọ̀ lọlé e lórí kó tó jẹ́ ọ̀ràn yẹn fún tí ọdún kan ò bá lọlé e lórí kò ń ṣe ọ̀ràn yẹn àfi tó bá fẹ́ ṣe sọ́dọ́kọ̀ tí ó ń ṣọ̀ràn yẹn lókù òun náà ni tàmí sí ìtọ́rẹ́ àánú eléyìí bá láì fi gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ti tẹ̀síwájú anábíwá muhammad sallallahu alaihi wasallam ìgbà tó sọ títí sílva bíbà ìtorí pé sílva làwọn èèyàn sábà máa nájú wọn a máa nájú ti góòdù lọ nínú hadithi mi ó sọ títí góòdù ìgbà pé ti góòdù ni tí ó bá ti tó ìṣirúnà dinara 20 dinar zakao kì í ṣọ̀ràn yẹn lóun náà lórí kò tí tó ní sọ́ọ̀pù twenty dinar àbí twenty miscall tawanikawo miscall ní òṣùwọ̀n tòní òun náà kú sí nǹkan bíi eighty five grams a rí i pé gíráàmù ti tiẹ̀ ó kéré sí gíráàmù ti silver silver a ní five hundred and ninety five ṣùgbọ́n ti góòdù òun ò ní láti pọ̀ tó bá wọn eighty five gíráàmù tiẹ̀ òun ni tí zakama ń wọ̀ láyé anábíwá muhammad sallallahu alayhi wa sallam wasallam so ẹni tó wá ní góòdù náà lọ́wọ́ tó ní ilé irú èèyàn bẹ́ẹ̀ dandan ni kó mọ owó góòlù tó ní ṣó tó dèdè grams tá a dárúkọ yìí òun náà ní eighty five àbí kò tó so obìnrin tó ń lu ẹ̀ṣọ́ tó ní àwọn góòdù ní pamọ́ ó gbọ́dọ̀ mọ owó góòlù tó ní ṣó tó eighty five grams àbí kò tó tó bá ṣe kó tó dandan ni kó yọ zakari arábìnrin kan ó wá bá nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó wá mú ọmọ kékeré kan dání ẹgbà góòdù ń bẹ lọ́wọ́ ọmọ yìí anabi sallallahu alaihi wa sallam béèrè arábìnrin yìí pé àtúwà dínà zakata ṣóyìn yọ zaka kìíní obìnrin ẹni òun ò yọ o anabi muhammad sallallahu alaihi wa ó ní eléyìí ó tó níná fún ẹ so láti lè sọ fún wa pàtàkì wípé ẹni tó bá pe rẹ̀ mùsùlùmí ìtumọ̀ ẹni pé òun ti juwọ́lẹ̀ fọlọ́n àwọn nǹkan tó wáyé ká mọ̀ ó pàtàkì ká mọ̀ pàtàkì jùlọ àwọn ata tún jẹ́ obìnrin agbọ̀rọ̀ níkàkú fún ọrọ̀ ẹ̀sìn bàtà bá ti pera wa ní mùsùlùmí agbọ̀rọ̀ ọmọ wa kí ló yẹ ká ṣe kí ni ò yẹ ká ṣe nítorí ká lè bá àfi rí ìyọnu ọlọ́wọ́ba obìnrin tó ní ẹ̀gbọ́ ọwọ́ tó jẹ́ ti góòdù ó gbọ́dọ̀ mọ gbìyànjú láti mọ ṣe ń tó ní lọ́wọ́ ó tó 85 gram tó bá tó 85 gram ó túmọ̀ sí pé ó ní ní sọ́ọ̀bù tí ò bá tó 85 gram ó túmọ̀ sí pé kò ní ní sọ́ọ̀bù zako ń ṣọ̀ràn yẹn lé lórí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ta ti silver náà ti góòdù náà kí zaka yẹn tó lè jọ̀ràn yẹn òun náà ni eighty five gram of gold tí o bá tó eighty five gram zaka ò lè jọ́nà yàn lé lórí bákan náà tó bá tó eighty five gram tí ọdún kan gbáko tí ìlọlé lórí gẹ́gẹ́ bí n ta sọ fún wa ọdún kan tá à ń sọ à ń sọ ọdún kan islam òun náà ni three hundred and fifty four days so yóò lọ lórí n tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kó tó lè jọ́ràn yàn lé lórí gẹ́gẹ́ bí n ta ṣàlàyé síwájú náà wípé kóòdù ní àsìkò ìgbà yẹn wọn a máa ná òun náà gẹ́gẹ́ bí owó bá a ṣe ń ná náírà lónìí tá ń ná dọ́là lónìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń ná góòdù ní àsìkò tó ti kọjá in fact gbogbo àwọn bíi nóòsì tá à ń ná lónìí ìgbà tí wọ́n introduce wọn ìpìlẹ̀ wọn òní pé wọ́n ní wọ́n back wọn up pẹ̀lú góòdù àti silver ni sọtọ́ pé nóòtù tó máa fi lè rìlíìsì síta n tó báàkì ẹ̀ ní gold ó ń bẹ ní pamọ́ kó tó di pé wọ́n padà fi gold báàkì wọn mọ́ kó tó di pé wọ́n tì wọ́n jáde bẹ́ẹ̀ tí ó sì ń tó ń báàkì wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí àwọn èèyàn tẹ́nu wọn ti kò lórí wípé àwọn ó máa lo náírà máa lo dọ́là máa lo pound sterling real euro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipò tí gold àti silver wà nígbà yẹn làwọn náà ti wá ń sìn tó túmọ̀ sí pé zaka ń bẹ lórí wọn ntí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ ń pa wàlẹ́dínà yẹ́kìnìdùnà záhàbà wàlfíìdọ̀ wàlá yóò fi kùnà fi sẹ́bílì lọ fọbàṣírù bí adábìn alim yóò máa wà applicable sí ẹni tóun náà kó náírà jọ àbí dọ́là ló kó jọ àbí pánstálì ló kó jọ tí ó wá yọ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ń bẹ́ tí ọlọ́wọ́n ọba ní kó fún àwọn èèyàn kan tí ó yọ ń bẹ́ ìjẹníyà yẹn yóò máa tọ́ sírú èèyàn bẹ́ẹ̀ náà bó la ṣe máa wá mọ̀ ipò yẹ kí ayọ̀ zaka lórí náírà dọ́là pọ́nstálìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà tá a fi mọ̀ òun náà ni wípé a ní láti mú kan nínú méjèèjì síra ká fi silver ṣe standard àbí ká fi gold ṣe standard kí ni túnmọ̀ eléyìí òun ni pé ẹni tó bá ní náírà àbí pound sterling àbí dọ́là tó ṣe wípé ó wà equal sí dédé iye tí wọ́n ń ta five ninety five gram silver àbí eighty five gram gold ó túmọ̀ sí pé zakati wọ owó rẹ̀ ẹni tó bá ní náírà àbí dọ́là àbí ẹni owó tó ṣe wípé wọ́ọ̀tì rẹ̀ ó tó dédé iye tí wọ́n ń ta five ninety five gram silver àbí eighty five gram gold ó túmọ̀ sí pé zaka ti wọ owó rẹ̀ question tá a máa béè lọ́wọ́ ara wa òun náà ni wípé iye tí wọ́n ń ta eighty five gram gold àti iye tí wọ́n ń ta five ninety five gram silver kò lè dọ́gba ní àsìkò tá a wà yìí kò dọ́gba so torí pé tá a bá béèrè bí alọ́wọ́ goldsmith láti béèrè pé èló ni gíráàmù silver kan èló ni gíráàmù gold kan price tí ó fún wa yóò yàtọ̀ àbá tí ẹ̀wọ́ lórí íńtánẹ́ẹ̀tì ni eléyìí ó ti jẹ́ nǹkan tó rọrùn tí ẹ bá tẹ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbé wá fún yàn kí ni price gíráàmù silver kan tó bá ti fún yàn ní price silver gíráàmù kan èyí ó kàn táyìnsẹ̀ lọ́nà five hundred and ninety five ni yóò sọ èyí tí ó yẹ kó jẹ́ fún wa nísìnyí ó lè máa fún wa close to bíi sixty thousand ìyẹn five hundred and ninety five gram silver tá a bá béèrè price gram silver kan times five hundred and ninety five yóò gbé price ẹ̀ wá fún wa gbogbo ẹ̀ kò ní wọ bíi sixty thousand tá a bá béèrè gram góòdù kan tó bá fún wa price ẹ̀ times eighty five gbogbo ẹ̀ yóò mọ̀ lọ nǹkan bí a bí six hundred thousand àbólé díẹ̀ so less than sixty thousand àti less than six hundred thousand ní tá a bá wọ̀ á rí i pé ìyàtọ̀ yẹn pọ̀ gidigidi bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó bá ní eighty five gram gold lọ́wọ́ kò sí yàtọ̀ láàrin òun àtẹni tó ní five hundred and ninety five gram silver iye kan náà ni wọ́n á change ó dàgẹ́ bí ẹni tó ní dọ́là kan lọ́wọ́ ni tó ló ń fẹ́ ṣe sí náírà equivalent yẹ official rate wọn á ní one ninety nine àbí kankan ni ó túmọ̀ sí pé tí yẹn bá kó one ninety nine kalẹ̀ báyìí gbà yóò fi gba dọ́là ẹyọ kan bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá kó dèdè five hundred and ninety five gram silver kalẹ̀ èyí tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam pè ní hamsu awakin ẹni tó bá fi lè kó kalẹ̀ tó lóun fẹ́ gba góòdù ìtú wọn ní góòdù òun ni ìṣòro náà dinaran àbí ìṣòro mìskọ́là tó ṣe dédé 85 gíráàmù góòdù lónìí ṣùgbọ́n price góòdù ó ti appreciate gan price silver òun ni bí ẹni depreciate ni òun wálẹ̀ tí góòdù lọ síwájú ibi báyìí làwọn àfẹ́sì tí wọ́n ń bèèrè lọ́wọ́ ara wọn yí pé nísìn náírà dọ́là pound sterling kankan làwọn èèyàn náà sí wọn ná góòdù àti silver mọ́ èwo ni ká lò ní standard inú méjèèjì ṣé ti silver ni ká ni ní standard ni àbí ti gold ẹnu àwọn afẹ́sùn kò lórí eléyìí àwọn kan ní ká lò ti ti silver gẹ́gẹ́ bí standard kí ló fà á wọ́n nítorí wípé òun ló kọ́mọ́ jù láyà ní sọ́lá sálám ní nǹkan mọ́ ná pọ́ìntì àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì wọ́n ní ta bá tún ní ká wò ó yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè qualify láti lè yọ zaka in tí àwọn àfáà ń sọ òní pé lápẹjúwe sí mo ní nǹkan bí sixty thousand naira mo kó jọ lónìí òní mo kó jọ sixty thousand naira tí mo kó jọ lónìí tí three hundred and fifty four days bá fi lè lọ lórí fifty thousand yẹn ah sorry sixty thousand yẹn tó lọ lórí rẹ̀ tó ṣe wípé kò dínkù kí 354 days tó tó lọ́dọ̀ àwọn àfá ìwọ̀n anísàkà owó mi yẹn tàbádẹ̀ wọlé yìí tó tọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó qualify láti yọ zaka ni o kò ṣe láti gba zaka ń sìn láti yọ zaka torí pé àmọ́ iye ẹlòmíì ló ní 200,000 ní báńkì ó ti fílẹ̀ nísìnyí ó ti tóbi ọdún méjì tí ó fọwọ́ kan àmọ́ ẹlòmíì ló tọ́jú 100,000 sílé àmọ́ iye ẹlòmíì ló ṣe pé ní ọ̀pọ̀lọpọ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó qualify láti máa yọ zaka so pọ́ìntì méjì tí àwọn mú wá òun lélẹ̀ ṣùgbọ́n àwọn apákan àfa wọn ni rárá góòdù là á lò méjèèjì láyà ní sọ lásán wọn dọ́gba ṣùgbọ́n wọn dọ́gba mẹ́sìn ṣùgbọ́n tá a bá ní ká lo ti góòdù ni ó bá àwọn nǹkan zaka míì mu tá a sì máa padà ṣàlàyé fúnra tá a bá ní ká wo price rẹ̀ pẹ̀lú price àwọn nǹkan zaka míì bí nǹkan oko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti góòdù yẹn súnmọ́lé ju titi silver lọ so àwọn wo pé n tó yẹ kó jẹ́ standard òun ni ti silver sọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n bá béèrè lọ wọn pé bí èlò ni zaka lónìí wọ́n lè sọ pé àbí six hundred thousand that is ẹni tó kó six hundred thousand jọ lónìí ó gbà lónìí owó yẹn wà lọ tọ́jú ẹ̀ pamọ́ nǹkan bíi three fifty four days wá lọ lórí rẹ̀ owó yẹn ò dínkù sí iye tí zaka wọ́ irú èèyàn bẹ́ẹ̀ wọ́n á ní dandan ni kó yọ zaka owó yẹn gbogbo wọn ẹnu wọn kò lórí eléyìí ṣùgbọ́n bó ní zaka ti máa bẹ̀rẹ̀ sí ní wọ owó èèyàn òun níbi tí ẹnu àwọn àfọkù sí lónìí àwọn míì ní ká silver standard àwọn míì ní ká lo gold standard fẹ̀yìntì ìbẹ̀rù ọlọ́wọ́ bá mú dáadáa ó léwo pé kó ń lo silver standard so tó túmọ̀ sí pé tó wá níbi sixty thousand tí ọdún kan ti lọ lórí yóò yọ ntòyẹ kó yọ ń bẹ́ẹ̀ nítorí ẹ̀yẹ kó yọ níbẹ̀ gẹ́gẹ́ bí tí òjíṣẹ́ ọlọ́run bá muhammad sallasam tó sọ òun náà ni rúbọ̀rẹ̀ ọ̀ṣẹ̀rẹ̀ òun ni pé gbogbo kìíní yóò pin sí ọ̀nà mẹ́wàá ida kan ń bẹ́ yóò tún wá pín yẹn náà sọ́nà mẹ́rin báwọn lárúbá ṣe ń pè ní rúbò ilẹ̀ ọ̀ṣẹ̀ tàbá ní ká sọ yẹn níbà a máa ṣe sọ lónìí a ní one over forty torí pé tàbá mú nǹkan ẹ̀yọ̀kan ta pín sọ́nà mẹ́wàá tàbá tún wá mẹ́yọ̀kan bẹ́ẹ̀ ta tún pín sí ọ̀nà mẹ́rin níta padà ṣe òun ni pé a pín sọ́nà forty àwa mú ẹyọ kan bẹ́ ọ̀nà mítà tún lè fi lo oníká sọ wípé 2.5 percent 100 apin sí a divide pẹ̀lú 2.5 in tí ó padà kú sí náà ní 40 náà ni so 2.5 percent àbíkáwọn míì sọ wípé 25 nínú thousand táǹsì oríṣiríṣi náà ló ṣùgbọ́n gbogbo ẹ̀ ó sì ń para kú síbi kankan náà òun ló fà tó jẹ́ pé àwọn bàbá wa wọn a máa sọ wípé èyàn ó yọ sísì nínú pọ́nkan sísì nínú pọ́nkan ìtumọ̀ ẹ̀ náà ni one over forty náà ni sísì nínú pọ́nkan ìtumọ̀ ẹ̀ náà ni one over forty tó túmọ̀ sí pé ń tán sọ yẹn ní nǹkan tó correct ni but ọ̀rọ̀ ni sọ́ọ̀bù ni wọ́n mention kí lowó yẹn gbọ́dọ̀ tó kó tó di pé yóò jẹ́ ọ̀ràn yẹn kéèyàn yọ zaka èyí ni wọ́n mention bẹ́ẹ̀ ṣùgbọ́n iye téèyàn máa yọ àwọn náà mention rẹ̀ kókó bẹ́ẹ̀ ni pé anamisọ́lá sàmdó táàmù rúbọ̀ ìlọ́rẹ́sìrì ẹ̀pin sọ́nà mẹ́wàá ẹ̀tún amú ìdá kan ẹ̀pin sọ́nà mẹ́rin sọfẹ́ni tí ò bá gbélé iye ní táàmù tiwa lónìí a ní 2.5 percent àbí one over forty so asọ̀rọ̀ ń pa ní sọ́ọ̀bù iye tí nǹkan yẹn máa tó a sọ̀rọ̀ ń pa ipe haulu ọdún kan lọ lórí ẹ̀ bákan náà tó sọ̀rọ̀ ń pa iye téèyàn á iye tí èèyàn á yọ so ẹni tó ṣe yí pé ó ní silver kéèsì tiẹ̀ clear òun ní silver tó wọ five ninety five gram lé etí ó ṣe náà ni pé yóò pín five ninety five gram yẹn yóò pín sí ọ̀nà forty yóò dẹ̀ yọ ìdá kan bẹ́ẹ̀ ó lè gbé fáwọn goldsmith kí wọ́n bá ṣe àbí kó wo kí ni wọ́ọ̀tì ẹ̀ ní kó yọ wọ́ọ̀tì yẹn nínú rẹ̀ instead ní ní cash that is ní currency yóò yọ ṣùgbọ́n ní à ń sọ̀rọ̀ ẹni tó ní owó tó yẹ pé náírà ló ń bẹ lọ́wọ́ tiẹ̀ àbí dọ́là ló ń bẹ lọ́wọ́ tiẹ̀ àbí pound sterling ló ń bẹ lọ́wọ́ tiẹ̀ òun ò ní góòdù bẹ́ẹ̀ ni kò ní silver èwo ni kó lò ní standard ní méjèèjì a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa Wani ní siva lo silver as standard adẹ̀ rọ́pọ̀lọpọ̀ míì nínú àwọn afá tí wọ́n ní gold as standard so èyí tí ọkàn yẹn bá balẹ̀ lé lórí jù òun lèyìn ó lò méjèèjì so ẹni tó ṣe pé ó bá wo pé ah sísọ pé silver náà ni ó pọ̀ jù láyà nípa sọ̀lá sàn kó bẹ̀ kọ́kọ́ máa lo calculation silver ni so túmọ̀ sí pé ẹni tó bá ní owó tó tọ́jú pamọ́ sí báǹkì ní abilé àbẹ́yẹn kan ló jẹ́ lówó yẹn tó ṣe pẹ́ni tó jẹ́ lówó yẹn ní ọkàn rẹ̀ balẹ̀ pẹ́ni tẹ̀mí tó bá fẹ́ gba òun àrígbà lọ́wọ́ ẹ̀ because ó possible kó ṣe pé èyí ó tọ́jú owó sílé ni ó possible kí èèyàn fi sí báǹkì ó possible kó ṣe pé èèyàn kan lẹ yá ní owó yẹn ṣùgbọ́n ẹni yẹn ni anytime tẹ bá ní fún mi lówó mi yóò fún wa lówó wa so irú wo bẹ́ẹ̀ ayọ̀ saka rẹ̀ ṣùgbọ́n èlò ló máa tó tabanika lu silver standard a ni tó bá tó bí sixty thousand eléyìí a ma change àwọn yàrá máa béèrè kwẹ́sẹ̀ pé kí ni zakọ ọdún yìí kò sí tó ń jẹ́ zakọ ọdún torí pé ìjọ tí owó tèmi ó pé ọdún kan kọ́ ni tiẹ̀ máa pọ́dún kan zakọ ọjọ́ yẹn that is àmọ́ èlò ni wọ́n ń ta silver ní ọjọ́ yẹn àwọn awowó tó ń bẹ lọ́wọ́ títí wa ṣé owó yẹn ti pé three hundred and fifty four days lọ́wọ́ wa àbí kò tí pé tó bá ti pé three hundred and fifty four days lọ́wọ́ wa ó túmọ̀ sí pé owó ta ní lọ́wọ́ yẹn a ní láti lọ wádìí ṣé ó tó dèdèye tí wọ́n ń ta five ninety five gram silver àbí kò tó ṣé ó tó dèdèye tí wọ́n ń ta eighty five gram gold àbí kò tó tó bá tó zakawọ̀ tí ò bá tó zakawọ̀ àfi tí wọ́n bá fẹ́ ṣètọ́rẹ́ àánú lókù lápèjúwe kání ní òní iye tí wọ́n ta five gram of gold òun ni six hundred thousand lápèjúwe ni o kání six hundred thousand ni wọ́n ta five gram of gold èmi dẹ̀ ní owó kan tí mo ti tọ́jú pamọ́ láti bí ọdún kan that is láti nǹkan bíi three hundred and fifty four days sẹ́yìn mo ń sọ three hundred and fifty four days láti lè sọ òǹkà titi islam èyí àwọn oṣù ìjírá tá a mọ̀ òní mo ń sọ so láti bí three fifty four days sẹ́yìn tẹ́mi ti tọ́jú ẹ̀ pamọ́ mo wá wo owó yẹn mo wá padà wò pé iye tó ń bẹ lónìí tí mo tọ́jú pamọ́ ní five hundred thousand tabala fẹ́ lo standard gold ó túmọ̀ sí pé zakọ́ owó mi yẹn torí pé àsàtì ìjọ tí ó pé three fifty four days iye tí one thirty five gram gold ní ọjọ́ yẹn is six hundred thousand iye tẹ́mi dẹ̀ ní lọ́wọ́ is five hundred thousand ó túmọ̀ sí pé owó mi yẹn ọdún kan ti lọ lórí ẹ̀ bákan náà kò tó pé iye tí wọ́n ń ta eighty five gram gold ní ọjọ́ yẹn ṣùgbọ́n tí wọ́n fẹ́ lo silver standard zakawọ̀ kódò tún so gan náà torí pé tabawo iye tí wọ́n ta five ninety five gram silver ní ọjọ́ tí owó yẹn pé five three fifty four days ní ó lè jẹ́ pé kò ju bí i sixty thousand naira lọ ó pèsè kí n ti bá ní kí n lo silver standard ní zakawo ó dẹ̀ tún ṣẹ́kù ó wá ní kí n múnú méjèèjì ẹni tó bá ń sá fún zakat yóò ní ti góòdù máa mú ẹni tí bẹ̀rù ọlọ́ba mú dáadáa yóò ní jí kí n mú ti silver jẹjẹ ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ láàrin àwọn méjèèjì òun ó ní bẹ̀rù ọlọ́run lára at the same time kò wà convinced wípé silver standard ló ẹ̀ káwọn lò torí àwọn other consideration irú èèyàn bẹ́ẹ̀ àdídù kò wá convince lórí pé kí ni silver standard ló yẹ kí àwọn lò ó wá convince pé gold standard ló yẹ káwọn lò ó páyọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n conviction rẹ̀ the other opinion ló fi sí torí àwọn considerations kọ̀ọ̀kan tó ṣe pé orí tó dẹ̀ lè ṣàlàyé so lóyìn ẹ̀bẹ́ àní sọ wípé ó ń sá fún zaka bẹ́ẹ̀ lẹni tó ṣe wípé òun mú kejì àní sọ pé wàhálà yín pọ̀ nú ẹ̀sìn torí pé méjèèjì náà ló nípìnlẹ̀ láti máa ń sọ̀rọ̀ àwọn nǹkan báyìí fún wa lẹ́kọ̀ọ̀kan láti lè jẹ́ kí àwọn èèyàn wà balanced ẹlòmíì yóò le koko, lórí nǹkan tó ṣe wípé ìgbàláyé ń bẹ fáwọn èèyàn ẹlòmíì dẹ̀ ní yóò yànmọ̀ àwọn nǹkan tó ṣe pé kò sígbàláyé ń bẹ èyí tó dáa fún wa òun ni ká jẹni tí ó wà moderate ìtẹ́sìn bá sọ tí ó fi àyè mí ilẹ̀ mọ́ mọ́ wáyé mí fún túláàsì ìtẹ́sìn bá dẹ̀ sọ tó ṣe kó tú àwọn èèyàn lẹ̀ fáwọn kankan ní mọ́ lé koko ilé koko níbi tí ó yẹ ká ti lé koko òun làwọn èèyàn fi ń dẹ̀sìn rú bẹ́ẹ̀ ni ìrọ̀ níbi tí ó yẹ ká ti rọ̀ òun náà ń dẹ̀sìn rú ni ibi tí ọ̀rọ̀ wa mùsùlùmí tó dé lónìí ọ̀pọ̀lọpọ̀ tó fa òun ni káwọn èèyàn máa rọ̀ níbi tí ó yẹ kán ti rọ̀ àbí ká ní ká máa yẹn mọ̀ níbi nǹkan tí ó yẹ kán yẹn mọ̀ sí. Si ìtẹ́sìn ti yanjú káfẹ́ fọpọlọ dàrú bákan náà nǹkan tó ṣe pé ẹ̀sìn ó túlẹ̀ fáwọn èèyàn tẹ́sìn ò lé lórí ẹ̀ ká lè koko lórí rẹ̀ eléyìí náà aburú ni lára nǹkan tó ń dẹ́sìn rú ni so anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam onílé ìsàfihàn maduna khamsi awaqin sadaqa góòdù sílvà téèyàn bá ní tí ò bá ti tó khamsu awaqin ní modern terminology tí ò bá tó five ninety five gram kò sí zaka lórí ẹ̀ dàtí zako kì í ṣe ọ̀ràn yẹn lórí ẹ̀ wàlá fi máa dúnà khamsi zawjin sadaqa lẹ́yìn ìgbà tí a sọ̀rọ̀ ń pa títí gold àti silver àti àwọn nǹkan tí ó ń bẹ ní ipò gold àti silver lónìí nípa táwọn èèyàn ń ná lówó a bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì wàlá fi máa dùn náà hamsi zawjin sadaqa ẹni tí òun náà bá ní rànkúmí tí rànkúmí rẹ̀ ò bá ti tó márùn-ún kò sí zaka ń bẹ́ẹ̀ náà rànkúmí tà ń sọ òun ni rànkúmí tó ṣe pé èèyàn ń sìn nítorí bóyá láti lè máa fa wàrà wọn ó ń sìn wọn bóyá ń gbà míì ó lè pàjẹ́ ń bẹ́ẹ̀ ràkúnmí là ń sọ kò ń ṣe ràkúnmí tí èèyàn ń tà ìyàtọ̀ mẹ́ láàrin méjèèjì lápèjúwe mo ní one million naira lọ́wọ́ mo á wọ̀ pé mo fẹ́ ṣe bísínẹ́sì ní kí mo lè da kínní ilé lórí ní bísínẹ́sì tí màá ṣe mo á wọ̀ pé kí n ra ràkúnmí kí n máa ta ràkúnmí mo fẹ́ ra ràkúnmí mo fẹ́ máa ta rànkúmí yẹn kọ́ là ń sọ ẹni tó kó one million naira kalẹ̀ lónìí tó lọ fi rànkúmí tó fẹ́ tà tí ọdún kan bá lọ ní ìjọ tí ó kó one million yẹn jọ tó pa lọ fi rànkúmí yẹn yóò mọ kakuléètì day one day two títí ọdún kan tó tọdún kan bá tó yóò wo rànkúmí tó ní kí ni wọ́ọ̀tì rànkúmí yóò yọ two point five percent yẹn because owó tó ní ó convert ẹ̀ sí ọjà ni ẹni tó ní one million naira lápèjúwe sí àbó ní six hundred thousand lápèjúwe ó wá wo pókè òun fẹ́ mọ ta provision ó wá convert ẹ̀ sí provision ó wá ń ta tí ọdún kan bá lọ lórí rẹ̀ that is ọjọ́ tó rí tó rówó tó kójọ yẹn tọdún kan bá lọ lórí rẹ̀ owó yẹn ó ti convert ẹ̀ sọ́jà. So yóò wo ọjà tó ń convert ẹ̀ sí ni kí ni wọ́ọ̀tì ọjà yẹn tí ò bá lẹ́sì sí tánàbí sọ ní zaka yóò yọ zaka rẹ̀ yóò yọ two point five percent nǹkan yẹn àbí wọ́ọ̀tì ẹ̀ ní currency yóò yọ gẹ́gẹ́ bí zaka nǹkan yẹn so eléyìí ni wọ́n ń pè ní rọ̀rọ̀dọ̀ tìjára àwọn nǹkan tó ṣe pé àsìkò owó tó ń bẹ lọ́wọ́ wa tó ṣe pé tá a bá tọ́jú ẹ̀ pamọ́ owó yẹn tọdún kan bá lọlé lórí rẹ̀ zakala ó láìkìlì kó wọ̀ ṣùgbọ́n nísìnyí àtọ́jú owó yẹn a convert yẹn sí ọjà ni tí ọdún bá lọ lórí ọjà yẹn náà the same thing náà la ṣe máa ṣe so eléyìí ni wọ́n ń pè ní zaka òrodo tijara zaka tó òrodo tijara zaka àwọn nǹkan tá ń ta náà rankumi tá ń sọ yìí kò ń ṣe rankumi ẹni tó fẹ́ ta rànkúnmí ẹni tó ṣe o kàn sín ó ń sín ó láìkì sin rànkúnmí ó wá ń sín ṣùgbọ́n wàrà rẹ̀ ó lè fún wàrà rẹ̀ kó re wà rẹ̀ ṣùgbọ́n rànkúnmí yẹ gangan fún rẹ̀ ní kò ń ṣe nǹkan tí ó fẹ́ ta tó ayé ni zakawa àfi tó bá ṣe kó ń ta rànkúmí yẹn ló kù so rànkúmí tánàbí sọ lásán sọ ń bíbà ẹni rànkúmí tó ṣe yí pé èèyàn rà àbá búyàn ṣùgbọ́n èèyàn ò ta rànkúmí yẹn gangan fún rẹ̀ bẹ́ẹ̀ ni rànkúmí yẹn èèyàn filẹ̀ tó máa ń dàjẹ́ káàkiri ni yóò lọ sínú yóò jẹ tó wáyá wọn tó para wálé rànkúmí yẹn òun ni zakawa lórí ẹ ṣùgbọ́n tó wá èèyàn lèèyàn fún lóúnjẹ fúnra èèyàn zakosi lórí ẹ àfi tó bá ṣe yí pé èèyàn rà á láti ta ni à padà síbi ọ̀rọ̀ owó tá a sọ lákọ̀ọ́kọ́ dífá àpá kọ̀ǹfàtò owó yẹn sí ọjà títà kò túmọ̀ sí pé ó ti escape zaka à á sì yọ zaka rẹ̀ náà ó pọ́sibú kéèyàn ra mi mọ́tò ẹni tó fọwọ́ ra mọ́tò tó ṣe pé owó yẹn ni ó tó owó tí zaka wọ̀ ṣùgbọ́n fi ra mọ́tò question tá béèrè next ni pé kí ló fẹ́ fi mọ́tò yẹn ṣe tó bá yẹ kó fẹ́ ta padà ní zaka òrùdù tìjára ta ṣàlàyé yóò wọlé tó wá ṣe pé àníyàn rẹ̀ ni wípé òun fẹ́ mọ́ gun ni kò sí zaka lórí ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní òrùdù kíníyà àwọn nǹkan tí èèyàn ní tó ṣe pé ó wà fún personal use yẹn kò sí zaka lórí àwọn nǹkan wọ̀nyẹn àyàfi tó bá jẹ́ bí gold àti silver ta ṣàlàyé ló kù ṣùgbọ́n mo ra kan yìí mo fẹ́ mọ lò fúnra mi kò sí zaka lórí ẹ̀ ẹni tó kọ́lé eléyìí ò bá wọ́ ti hundred million kò bá wọ́ ti one billion naira tó fẹ́ mọ gbénú ẹ̀ ni kò sí zaka lórí ẹ̀ ṣùgbọ́n tó bá kọ́ ipé tóun bá ti kó wọ́n á ta ni ó convert cash sí ọjà tí ó fẹ́ ta so tí ọdún kan bá lọ lórí rẹ̀ kódà kó wọ́n ti ta yóò wà lákọọ́lẹ̀ pé kí ni ọdún kan ti lọ lórí nǹkan ẹ̀ yóò yọ zaka rẹ̀ eléyìí wọ́n ń pè zaka tó rodo tijara now question mi tún ni pé ẹni tó ṣe wípé ó ra mọ́tò àbóralé ṣùgbọ́n fẹ́ máa fi rẹ́ǹtì ni kò lò ó fún rẹ̀ àní tó bá ń lò ó fún rẹ̀ kò sí zaka lórí ẹ̀ tó bá fẹ́ ta zaka wà lórí ẹ̀ eléyìí náà pè ní rodo tijara ṣùgbọ́n ra àbókọ́ láti lè máa fi rẹ́ǹtì fún àwọn èèyàn ṣé zaka wà ń bẹ́ kò sí zaka lórí ẹ̀ náà kò sí zaka ní orí ẹ̀ ṣùgbọ́n owó tó bá gbà lára ẹ̀ lára nǹkan yìí tó rà yìí bóyá mọ́tò ni ilé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ owó tó bá gbà lára ẹ̀ tí ọdún kan bá lọ lórí owó yẹn bí tó tọ́jú ẹ̀ pamọ́ sí yóò yọ zaka owó yẹn tí ọdún kan ò bá lọ lórí ẹ̀ bóyá ó ti ná sí nǹkan mí ni kò sí zaka náà nù so ìyàtọ̀ ń bẹ láàrin téèyàn kọ́ àbí ń tó rà láti lè ta àti ń tó rà láti lè máa lò fún rẹ̀ àti ń tó rà láti lè máa fi ṣe rẹ́ǹtì ń láti ta zakawa lórí ẹ̀ tí ọdún kan bá lọ lórí ẹ̀ tí wọ́ọ̀tì nǹkan yẹn dẹ̀ tó yẹ tí zakawọ́ ìkànnù tó bá ṣe kó rà láti lè àbó àbó ó kọ́ láti lè máa gbé ni àbí láti lè máa gùn káàkiri tó wá ṣe pé mọ́tò ni kò sí zaka lórí ẹ regardless of what nǹkan yẹn tó bá ra àbókọ́ láti lè máa fi rẹ́ǹtì kò sí zaka lórí ẹ àyàfi tó bá ṣe wípé rẹ́ǹtì yẹn ó tọ́jú ẹ̀ pamọ́ tí ọdún kan wá lọ lórí rẹ̀ nírú situation bẹ́ẹ̀ yóò yọ zaka lórí owó yẹn tí owó yẹn bá tó yẹ tí zaka máa ń wọ̀ yóò yọ zaka ní orí ẹ̀ so eléyìí ó jẹ́ àwọn nǹkan tó ṣe pé a ní láti gbọ́yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń dà áárú mọ́ra wọn níṣẹ́ ẹ̀kan nílẹ̀ ó ra ilẹ̀ tó rà kí ló yẹ fi ṣe tó ta ni zaka wà lórí ẹ̀ ilẹ̀ tó rà tó fi kọ́lé tí ó máa gbé ni kò sí zaka lórí ẹ̀ ilẹ̀ tó rà tó fẹ́ fi rẹ́ǹtì ni kò sí zaka lórí ẹ̀ àfi tí ó bá ṣe pé rẹ́ǹtì tó gbà ń bẹ́ ó tọ́jú ẹ̀ pamọ́ tí ọdún kan lọ lórí rẹ̀ tí rẹ́ǹtì yẹn ni kò dẹ̀ dí sí iye tí zaka wọ nínú situation bẹ́ẹ̀ yóò yọ zaka zaka rẹ̀ so eléyìí àlàyé tí ó pàtàkì ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a máa da gbogbo ẹ̀rú mọ́ra wọn ẹlòmíì kò sí zaka lórí dúkìá rẹ̀ ṣùgbọ́n yóò rò pé zaka wà lórí dúkìá wọn ni ẹlòmíì zaka wà lórí dúkìá rẹ̀ ṣùgbọ́n yóò rò pé kò sí zaka lórí dúkìá o olùjẹ́ pé lára àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó òun náà ni ìmọ̀ nípa zaka pàtàkì jùlọ ẹni tó ṣe kó bá rí àwọn kankan kó jọ ó gbọ́dọ̀ níkàkún fún gẹ́gẹ́ bí n ta ti sẹ́yìn zaka tẹ́sí ní yọ kọ́ ni pé mo wo sùsùn nísìnyí mo kàn fihàn kan ten thousand mo fún ní two thousand ìyíhùn sọ́dá kọ́ nìyíhùn sàkátọ́ ọlọ́wọ́ bá ní ká yọ orí láti jòkókò owó tó gbé kalẹ̀ ṣé ọlọ́wọ́ bá ó ṣọ zaka lọ́rọ̀ yẹn lórí àwọn nǹkan tó ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí kò ṣe lọ́rọ̀ yẹn yẹn ní láti mọ yẹn sọ́dọ̀ àtẹ̀yìn orí lọ kó sí ìlérí ìyà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti ó ṣe fún àwọn tí wọ́n yọ zaka wọn so lè jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ sọ̀rọ̀ bọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó lẹ́yìn tó bá ń sin rànkúmí tí rànkúmí rẹ̀ tó jẹ́ pé rànkúmí tó ń sin pé kó lè máa ta wàrà rẹ̀ ni àbí rànkúmí tó sì tó ṣe pé yóò máa pajẹ́ ń bẹ̀ so kò ń ṣe wípé ó ń sin láti tà wọ́n so irú èèyàn bẹ́ẹ̀ yóò yọ zaka rànkúmí yẹn tó bá pé márùn-ún tí rànkúmí yẹn pé márùn-ún tí ọdún kan dẹ̀ lọ lórí rànkúmí náà tó lè jẹ́ pé rànkúmí yẹn ni wọ́n ń jẹ káàkiri ni ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò kò ń ṣe wípé òun ló lọ mú oúnjẹ wá fún wọn ó máa ń fi wọn lẹ́ẹ̀kan máa jẹ káàkiri ni yóò yọ sàkà rẹ̀ ní tí ó dẹ̀ yọ tó bá ṣe wípé rànkúnmí márùn ni yóò yọ bí ẹran àgbo ẹyọ kan gẹ́gẹ́ bí zaka rẹ̀ tí ọdún kan bá ti lọ lórí àwọn rànkúnmí márùn yẹn yóò yọ àgbo ẹyọ kan tó bá ṣe gbọ́dọ̀ nǹkan mẹ́wàá ni àgbò méjì mẹ́ẹ̀ẹ́dógún àgbò mẹ́ta ogún yóò yọ àgbò mẹ́rin táwọn rànkúnmí ẹ bá pé twenty five yóò yọ rànkúnmí kan yóò yọ rànkúnmí kan nínú twenty five ẹyọ kan yóò jẹ́ zaka rànkúnmí twenty five ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ òun ṣe rànkúnmí téèyàn rà kúnyẹ́fẹ́ máa ta òun ṣe rànkúnmí téèyàn rà láti máa ta náà anábì sallallahu alaihi wasallam ò sọ ti ti ẹran bíbà yìí kò rẹ̀ sọ ti màálù ṣùgbọ́n àwọn àdìsí tó ṣàlàyé yẹn náà ó ń bẹ eléyìí tó sọ ó sọ láti lè fi address situation kan ni ìta sọ ń parankumi náà ló wà applicable sẹni tó ń náà sin ẹran tó bá ṣe pé ẹran tó ń sìn ó ń fi wọ́n lẹ́ẹ̀kan máa jẹ káàkiri ni fódìdí ọdún kan àwòye tí ẹran yẹn jẹ ẹran kò sí zaka lórí ẹran téèyàn ń sìn láti lè máa pajẹ́ ń bẹ̀ àbí láti lè máa gbá wàrà wọn tí wọ́n bá dí sí fọ́tì kò sí zaka lórí ẹ fọ́tì ni zaka ẹran ti bẹ̀rẹ̀ ẹran tá à ń sọ kò ń ṣe ẹran tí mo rà tí mo fẹ́ máa ta o ẹran tí mo rà tí mo fẹ́ máa ta ìdájọ́ tá a sọ ń po owó náà là á sọ ń po owó náà torí pé bá ṣe convert owó yẹn bígbà tó yẹn ṣì wà lọ́wọ́ wa náà ni so torí pé àníyàn pa fẹ́ ta padà òun ni bákan náà tó bá ṣe pé màálùú ni kò sí zakanu màálùú tí à ń sìn tí ó ń dàjẹ́ fún rẹ̀ káàkiri tí ọdún kan lọ lórí rẹ̀ àfi tí màálùú yẹn bá pé táàtì tí ò bá pé táàtì kò sí zaka lórí ẹ̀ gẹ́gẹ́ bí hadith anabiwa muhammad sallallahu alaihi wa sallam ti alimam abu dawud tí wọ́n gbà wá tó ṣàlàyé gbogbo eléyìí ṣùgbọ́n ti rànkúmí tánàtọ̀ lásán dárúkọ mí báyìí ó sọ ti rànkúmí yẹn nítorí pé situation ni ó béèrè fún wàlá fíìmà dúnà hamsa ti áwùsùkín sọ́dàkọ̀ anẹ́bísọ̀ lásán parí eléyìí pẹ̀lú wípé ẹni tó bá ní nǹkan oko àwọn nǹkan oko wa zakana wọ àwọn nǹkan oko wa ṣùgbọ́n kò ṣe gbogbo nǹkan oko ni zakawọ́ àwọn nǹkan oko tó ṣe wípé àwọn èèyàn máa ń wọ̀n tán máa ń dí tó dẹ̀ lè last pẹ́ onísàkáwọ̀ so kò ń ṣe bí ọ̀sán bí ìbẹ́pẹ bí pẹnáìpù àwọn yẹn wọ̀n lè last pẹ́ àwọn nǹkan oko tó lè last pẹ́ bí dàbídùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn oko kòkó tó lè last pẹ́ tán dẹ̀ máa ń wọ̀n eléyìí onísàkáwọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá bí wọ́n ṣe ṣàlàyé so ẹni tó bá ní nǹkan oko ọlọ́ọ̀bá subhana wa ta'ala ni wa á tu haqqahu yawma hasadi ìjọ tẹ bá ti harvest yẹ ọlọ́ọ̀bá ni ẹ̀yọ zaka rẹ̀ ẹ̀ mú gbin nǹkan oko ìjọ tá a bá harvest yẹ agbọ́dọ̀ yọ zaka rẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam fún pé nǹkan oko tí a bá harvest ni kò sí zaka lórí ẹ̀ àfi tí nǹkan oko yẹn tó bá fi lè pé hamsatu ausukin hamsatu ausukin terminology tariq sallallahu alaihi wasallam tó lónìí yẹn òun ni àpò márùn àwọn àpò kan tí wọ́n máa ń fi ń di kíní gbà yẹn ni tabaníka sọ ní títí wéètì lónìí eléyìí máa kú sí nǹkan bíi six hundred and twelve kilograms so nísìn mo gbin dàbí dùn ìgbà tí mo lọ kíní dàbí dùn bàtà parakú gbogbo àwọn kíní ẹ̀jọ́ mọ́ra wọn n ta padà rí kójọ àrí six hundred and twelve kilogram àrí kójọ ìjọta harvest yẹn mo gbọ́dọ̀ yọ ẹ̀tọ́ ọlọ́wọ́n bá ń bẹ́ mo gbọ́dọ̀ yọ ẹ̀tọ́ ọlọ́wọ́n bá ń bẹ́ torí pé kí ni àkọ́kọ́ òun pé a ti harvest yẹn ẹ̀kejì òun pé ń harvest ní ó tó six hundred and twelve kilogram ó tó six hundred and twelve kilogram so ìyẹn jẹ́ ẹ̀kejì so ìyẹn làwọn ayọ̀ ń bẹ́ẹ̀ iye tá a yọ ń bẹ́ alẹ́bísọ́lá sàmṣàlàyé nínú hadithi mi òun náà ni alọ́ṣù alọ́ṣù ìdákàndámẹ́wàá ibẹ̀ làwọn kan ti mú táwọn sọ̀rọ̀ nípa táìtì táìtì ibi tí wọ́n ti mú táìtì nù so ìdákan ìdámẹ́wàá òun là á yọ ń bẹ́ gẹ́gẹ́ bí zaka nǹkan oko ṣùgbọ́n náà ní májẹ̀mú májẹ̀mú ẹ̀ òun ni kò ṣe wípé àwa òjò ló ń bá wa wẹ́ẹ̀tì ẹ̀ àbí ẹ̀gbẹ́ bí omi ló wà á ṣe wàhálà púpọ̀ lórí ẹ̀ lẹ́yìn pa kan gbìn kárẹ̀ lọ clear àwọn kìnìlẹ̀ kọ̀ọ̀kan <coughs> nípa ìmọ̀ wẹ́ẹ̀tì ẹ̀ ní òjò ń bá wa ṣiṣẹ́ yẹn omi tó wà lẹ́gbẹ̀ẹ́ ń bá wa ṣe serú yẹn ní ààyò àlẹ́ṣù ìdákan ìdámẹ́wàá gẹ́gẹ́ bí tánẹ́fù sọ́lá sálám tí ó sọ ṣùgbọ́n tó bá ṣe wípé àṣìṣe àṣe wàhálà lórí ẹ̀ àwàrà lọ́pọ̀ mi láti lè fi wẹ́ tiẹ̀ so irú yẹn nisbul ushri àápin sọ́nà mẹ́wàá àtún wọn mú ìdá kan àtún pín yẹn náà sọ́nà méjì tó ń ṣe one over twenty one over twenty one twenty ti yẹn ni tí a yọ gẹ́gẹ́ bí zaka nǹkan oko wa tó bá ṣe pa ṣe wàhálà láti lè irigéètì ẹ̀ ṣùgbọ́n tá a bá ṣe wàhálà lórí ẹ̀ one tenth láàyò so ní sábà wà àwọn kazakata ń dárúkọ à ń dárúkọ one over forty nípa àwọn owó à ń dárúkọ one over ten tá a bá ń sọ̀rọ̀ nípa nǹkan oko tá a ṣe wàhálà lé lórí à ń dárúkọ one over twenty níbi nǹkan oko tá a ṣe wàhálà lé lórí so bẹ́ẹ̀ làwọn kazaka tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó ṣàlàyé fún anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam bí wọ́n ṣe rí ni so eléyìí náà ó jẹ́ nípa nkókó wa so eléyìí ní tánàbí sallallahu alaihi wa sallam sọ nínú hadithi ipe lẹ́sà fíìmà dúnà khamsi awakin sadaqa ntí ò bá ti tó five awak nínú silver kò sí sadaqa lórí ẹ̀ wà lẹ́sà fíìmà dúnà khamsi dọ́ọ̀dín sadaqa ìtí ò bá tó ràkúmí márùn-ún nínú ràkúmí tó ṣe bá ń sìn láti gba wàrà rẹ̀ ta wàrà rẹ̀ kò ṣe bá fẹ́ ta ràkúmí yẹn gangan fún rẹ̀ kò sí zaka ń bẹ́ tí ò bá ti tó márùn-ún wàlẹ́ ìsàfihàn àdúná khamsati ausukin sọ́dàkọ̀ ìtí ò bá rẹ̀ ti tó five ausuk tó ṣe ṣe dé six hundred and twelve kilogram kò sí zaka ọ̀pọ̀lọpọ̀ yẹn lónìí alimadaku ọ̀pọ̀lọpọ̀ yẹn lónìí alimama sin àwọn nǹkan ọ̀sìn ṣùgbọ́n àwọn tó ń sin nǹkan ọ̀sìn eléyìí tá a sọ kò bá wọn wí àwọn tó bá ń sin nǹkan ọ̀sìn fún títà àtìyànjú yẹn ẹni tó ṣe kó ń sin nǹkan ọ̀sìn fún yí pé kó lè gba wàrà rẹ̀ kó lè lè jẹ́ ń bẹ́ eléyìí ni nǹkan tá a tún yẹjú náà bákan náà bẹ́ẹ̀ ni àwọn nǹkan oko náà sọ̀tà bá sọ̀rọ̀ nípa nǹkan ọ̀sìn nǹkan ọ̀sìn tí zaka wọ̀ kò ju ràkúnmí màálù àgbo ewúrẹ́ àgùntàn àwọn yìí ń lówọ́ ẹni tó ń sin adìẹ nísìnyí kò sí zaka ń bẹ́ẹ̀ ẹni tó ń sin ẹyẹ kò sí zaka mẹ àwọn tó bá yẹ kó ra àwọn nǹkan wọ̀nyí fún títà tí ó bá ti pé ó rà fún títa ẹni tó ní pọ́tírì nísìn tó ṣe pókè ó ń tà wọ́n ni ìwé yẹn bẹ́ẹ̀ zaka wọ yóò wo kí ni wọ́ọ̀tì tó ń nínú pọ́tírì wọn ṣó kéré sí ní tí ó yẹ káyọ ní zaka àbótọ́ àbójú lọ tó bá kéré sí kò sí zaka ọdún kò bá lọ lórí ẹ tó bá tó zaka wọ bákan náà tó bá jù lọ zaka wọ so àwọn nǹkan ó kó tí zakadẹ wọ náà làwọn nǹkan oko tó ṣe wípé ó lè láti pẹ́ tó dẹ̀ jẹ́ nǹkan tó máa ń wọ̀n ṣùgbọ́n nǹkan oko tó ṣe pé wọ́n ń wọ̀n àbí nǹkan oko tó ṣe wípé kò lè láti pẹ́ kò sí zaka lórí ẹ̀ tó ẹni tó ń gbin ìgbẹ́pẹ kò sí zaka lórí irú ìgbẹ́pẹ bẹ́ẹ̀ àfitẹ́ ipò òkè ó ń gbin wọ́n ipò kó ń ta wọ́n so irú situation bẹ́ẹ̀ zaka wà lórí rẹ̀ kò ṣe pé torí wípé zaka wà lórí ẹ̀ gẹ́gẹ́ ṣùgbọ́n torí wípé ó kọ̀nvátì owó sí nǹkan ẹ̀ ó fẹ́ mọ̀ ta so eléyìí ni nǹkan tí a lè sọ nípa hadithi abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala yìí tí a sọ yìí náà kọ́ lọ́ba kó jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa sallallahu ala nabi nabiyina muhammadin wa ali wa sahbi ajma'in subhanaka la umma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu over on its own. That's the calculation there. But we don't have a calculation wise. Over D. Ṣé àtúntò calculation mi bẹ̀rẹ̀ ni fún ọdún kan yẹn calculation láti mú láti bẹ̀rẹ̀ náà a máa bá wọn náà ẹni tó ní abiru six hundred thousand lónìí ó ní lónìí báyìí sóòdẹ̀ tọ́jú ẹ̀ pamọ́ day one day two day three till day three hundred days owó yẹn ṣì wà bẹ́ẹ̀ ṣẹ̀mọ̀ kò tí ì lè sọ pé zaka wọ àbí zaka ó wọ̀ torí pé kí ni price gold silver ó change unlike ayé john tó ṣe pé gold àti silver ni wọ́n ná so wọ́n mọ̀ pé gold tó ń bẹ lọ́wọ́ yìí ni ó mọ iye tí ó tó but nísìnyí kò easy láti mọ̀ torí pé price gold àti silver ta fẹ́ lò as standard in change ni òun kàn mọ̀ pé òun lówó lọ́wọ́ ni so yín tó gbọ́dọ̀ jẹ́ yín tí ó pàtàkì lọ́kàn tiẹ̀ ni pé kó mọ mọ iye ìgbà wo ọjọ́ wo lòun gẹ́ẹ̀tì owó yìí náà ó mọ̀ pé òkè owó tó wà lọ́wọ́ yìí òun rí ní ọjọ́ báyìí báyìí báyìí so day one day two day three three hundred days tí wàá lọ lórí ẹ̀ lápèjúwe àrẹ̀sọ pé three fifty four days òun ló máa ṣe dédé ọdún kan owó yẹn kan lọ jí ni bùkátà kan já wa bó ṣe náwó yẹn sí nìyẹn ṣùgbọ́n gbà tí ó máa ná pàtí owó yẹn ni ó tún wá rí owó mi padà along the line owó yẹn tún di pé ó pé ṣé yóò bẹ̀rẹ̀ calculation tuntun ni àbí èyí tó ti wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ni yóò bẹ̀rẹ̀ calculation tuntun ni ní èyí tó lọ́rọ̀ àwọn afá yóò bẹ̀rẹ̀ calculation tuntun torí pé owó yẹn ti dí so ìgbà tí owó yẹn tún pọ̀ dáadáa tàìsàn wọn sọ pé yóò bẹ̀rẹ̀ calculation tuntun ó ní pé tó bá di ìparí tọ́dún kan bá lọ lórí ẹ̀ là ń sọ o yóò wò ókè àṣà tìgbà báyìí báyìí ní owó yìí di iye tó dínkù sí yẹn nìyí ṣé ó tó ní sọ́ọ̀bù àbí kò tó ní sọ́ọ̀bù lápèjúwe ìṣèyàn ní bí a two million naira so day one day two ó ṣàlọ́ bí a two hundred days ní owó yẹn ṣì wà bẹ́ẹ̀ eh, bùkátà kan já wa pé pé two hundred eh, two million yẹn ní bó ṣe di pé ó dín sí nǹkan bí abi eight hundred thousand nìyẹn ṣùgbọ́n ó tún padà rí owó kún létà náà tọdún kan fi wá tóní ó dínkù sí eight hundred thousand ó túmọ̀ sí pé eight hundred thousand tí kìíní ẹ̀ dínkù sí tọdún kan yìí pé ṣó zakawa bí ó wọ̀ ó wọ̀ sòdífà kò yẹ dínkù nìyí kò túmọ̀ sí pé zaka ó wọ̀ torí pé iye tó dínkù sí nìyí ó sì wọ̀ ní sọ́ọ̀bù náà ó dẹ̀ ti pé ọdún kan unlike pé kó lọ dínkù sí nǹkan tó yẹ bí zaka ó wọ̀ so èwo ni ó wàá ló yẹn èyí tí ó ń ló yẹn nígbà tó rí owó kún owó yẹn ìyẹn ni ìgbà yẹn ni ó tún mú ní calculation tuntun ìgbà tó rí owó kún owó yẹn nìyí ni ó tún mú ní calculation tuntun torí pé iye tó dínkù sí tẹ́lẹ̀ zaka wọ iye yẹn mọ́ so wallahu alam Qual é o seu? tó bá jẹ́ ìwé ìwé instance ní sọ́ọ̀bù jẹ́ six hundred thousand owó yẹn wá jẹ́ eight hundred thousand ọdún kan tí a lọ lórí ẹ̀ ṣé lẹ́yìn ìgbà tó bá yọ sí six hundred thousand ẹ̀ ṣé máa yọ lórí two hundred thousand. ìkankan náà ni gbogbo ẹ̀ two point five percent gbogbo ẹ̀ náà ni ni ó yọ gbogbo owó yẹn ní tó ṣe kíní ni pé tí ò bá ti dí sí ní sọ́ọ̀bù ní tó bá ju ní sọ́ọ̀bù lọ ní sọ́ọ̀bù náà ṣì ni kó mọ́ ní sọ́ọ̀bù ni in tó jẹ́ iṣu gangan ṣùgbọ́n nísìnyàn ní iye tó wọ́ọ̀tì ní sọ́ọ̀bù ó wá ní ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po rẹ̀ yóò yọ 2.5% gbogbo ẹ̀ náà ni kò ṣe pé yóò yọ yóò sọ igbóke 600,000 ní ní sọ́ọ̀bù 600,000 kan ní ìkànnì ìkànnì ìkànnì ló ó ń darẹ̀ láàmú nìyẹn ìtí ó kàn ṣe òun náà ni pé kí ni kó gbé two percent lórí gbogbo tó ní wallahu a'lam. سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت